أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته سبحانه وتعالى نجيبه a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa àti ìjọba ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ ọlọ́run kún kájì ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àǹtẹ̀lẹ́ wọn bá kó sanú àwa náà tàwọn òbí wa àtàwọn àlùfáà wa دوا فوزان من سؤال ابن فوزان دوت الشرق وري سالة بن فوزان ابن عبد الله الفوزان قول الشرق كده مسائل الجاهلية دوا الشيخ الإسلام المجدد محمد بن عبد الوهابي كنت لا يفهمني عقيدة أكيد كده جاهلية على أي كلمة سلاك أمرن سلاك àwọn alìbára mọ̀ pé ọgbọ̀ ìsìnkú yẹn ìsìnkú jẹ́ ọba mú ni ọgbọ̀ yìí ti bá ṣẹ̀rí àmù ọlẹ́ tẹ̀lé ọlọ́ọ̀bá ń bẹ̀ bí wájú bí bọ́lá yẹ lọ المسألة التاسعة وأربعون حتى منها 49 على ذلك وعلى رأي مقدمي عادتها كفرهم ببعض آيات الله àwọn jàìlíyà náà ni pé ó yẹ lẹ́gbẹ̀ẹ́ gbọ́ àwọn apẹ́kan ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ó láwọn gbọ́ àwọn apẹ́kan gbọ́ ilé àwọn gbàgbọ́ àbọ́lé àwọn gbàgbọ́ kúfùrò hún ìdáàrí kìtàbùlá ìdí ayátìlá kúfùrò hún bíbáàrí ayátìlá ẹgbàgbọ́ wọn sí àwọn àkànnú àwọn áyà ọlọ́wọ̀n ọba المسألة التاسعة وأربعون أكون معصية الله جاء ببابها تقوى وآية من النفس القرآن شر ولا إليه أهل الجاهلية متواسط متفاوتون في تكذيب لآيات الله ثاني يعني أهل الجاهلية أما أهل الجاهلية أما كفرينيه يتفاوتون في تكذيب آيات الله وجرها له بدلاء لما بقلوا ورولوبا وجرها له كثيرون وجرها له من أما يبدل بآيات الله كلها إنه نبوك بآيات قبامي كتبوك بطلوب هاتين بي بيبلي كبتك لو بلوبا ولا يؤمن بكتاب من كتب الله بطلع تحضرنا وطلع ولوه بقى كما عليه المشركون جدا وسبحوا الذين لا يؤمنون بالأنبياء جملة وتفصيلا هو أمام أمام نبي رأى الأخبار أخواني عبدالله يتبقى يوم ومنون ومن باب أولى لا يؤمن بالكتب المنزلة من عند الله عز وجل الله يجب أن يكون ليه مو هذا الكتاب في الكتاب ọ̀pọ̀lọpọ̀ alábì kan ló mọ̀ pé wọ́n fi sílẹ̀ kan alábì kan tó wọ́n ti ẹ̀jẹ̀ sílẹ̀ kan sílẹ̀ wọn ti kalẹ̀ gbọ́ ní ẹ̀jẹ̀ ìléyà mẹ́lì yìí nínú ìbáàdì wọ̀ yẹ́sùn tó bá dì nínú àwọn ẹ̀jẹ̀ ìléyà yìí báwọn tó ń bọ̀ kan gbọ́ tó wọn bà kan gbọ́ kàlì yahudi wọ̀ nasara gẹ́gẹ́ bí àwọn yahudi àti nasara من عامل بباب كتاب وكفر ببابه فإنه ومن عامل بهذا الكتاب وين جنب كتبون وماترة كتبتك كتبون القرآن سورة ببعض سورة لهم فإنه مثل من قرأ بكله ومن قرأ بكله وقال بس بقول بحنا نوا ìdílé nǹkan àtàkùnkọ ọba àṣàwọ́rá bọ́ọ̀nà ọgbà ìdí ẹ̀gbọ́ ọgbà ìdí ẹ̀gbọ́ ọba kùrán gbọ́ ó bí wa gbogbo الذين كانوا أفهم يؤمنون بهذا الكتاب شو كتابه وتكفرون وتؤمنون بهذا الكتاب كيف بعتقنا تلعبه وتكفرون بهذا الكلام أبوك بلوكا ما جزاء من يسأل ذلك منكم إلا حزي في آيات في آيات وآتي في آيات في آيات في آيات في آيات báyìí ọlọ́mọ yẹ tọrọ aláyà فهم لا يؤمنون إلا بما يوافق آواهم اتفق فإنهم يقولوا تدري ليني وأبوهم من خالف وما خالف آواهم كذبوا كذبوا به يتبقى فإنهم لما بكم لينه كذبوا به لا ينفعهم إيمان بعد الكتاب إذ كفروا بالقعد الآخر ونسي ولا أنفعني بحق لا تقتل أنا ni wọ́n dàbí bí ẹ̀ẹ́dì pẹ̀lú ìṣẹ́kẹ̀jì pẹ̀lú àyà náà gbogbo ní kòkòrò àwọn ìgbàlódé ìgbàgbọ́ àmà àyà kékeré gbogbo ní kòkòrò àwọn ìgbàgbọ́ àmà àyà kékeré ní ìgbàgbọ́ tí wọ́n di kìfèrí pẹ̀lú kálmà ní ìrọ̀kùnà káwọn kálmà kékeré ní wọ́n gbàgbọ́ wọ́n gba àyà yẹn gbọ́ àmà àyà kalma yìí ìgbàgbọ́ ọlọ́mọsọ̀ ọ̀nà báyà ń fọ́ ọmọ báyìí ilé ìlú fún ní àǹfààní àwọn ahamadiya ọmọlájọ́ sí àpá ọ̀rọ̀ ọjọ́ sí pẹ̀lú ìgbà àwọn pakistani tó wá tó dára ní sọ̀rọ̀ lọ wá ní ọ̀lọ́ ìsànàbí ìsàkàwà àti ìsànàbí ìsàkàwà wọ́n ní àwọn gbàgbà nàbí ìsàkàwà ẹ̀mọ́ yẹ ku a lè jìdìde má ní ara o ọlọ́run lè jìdìde ní wọ́n kó Qur'an nígbà tó ń sọ nù sọ́kò bàkàrà pé ọ̀kàlẹ́bí mara ala qaryati ẹ̀ńtọ́ lẹ́yìn nípa tó lọ́run kó kó kó lù kàn wá dé ní ẹ̀tọ́ pé ìlú ẹ̀ ti di ahoro fàmátà ó bí ẹ̀tọ́ ọlọ́run wá pa fún years fàmátà ó lọ́ọ̀lọ́run wí already yes ọlọ́run wá àjíjìlá tó ń ma oníjìn alàmà ti báyẹ̀ náà lọ́wọ́ gbogbo àhà sí pé àà lọ́rùn tó ń yí ara inni àjọ annàlá ala kulli shirin ni àdúgbìrì ní ìsáyà àdúgbìrì ní ìsáyà ìdí mọ́ kan náà àwọn ọmọdé yìí wọ́n fún bẹ́ẹ̀ nù ọmọ ọmọdé yìí àdúgbìrì ní ìsáyà ìdí mọ́ kan náà àwọn ọmọdé yìí wọ́n fún bẹ́ẹ̀ nù obìnrin yìí ó yẹ kókó lọ lọ́sẹ̀ ìdíkùn ìrìn náà ó yẹ léwu yíyè yíyè tí ọlọ́run ni wọ́n yè é iye tó ti kú láì jẹ́ lọ́wọ́ gbọ́ lọ́wọ́ wá sọ́dọ̀ àyè náà tó gbọ́lọ́wọ́ gbọ́ ni inú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba kò ọ̀rọ̀ ọba kò sí kọ́ńtítà ìpè à jọ́gí kúmọ̀ ní kò sí kò sí sí kúmọ̀ yẹn sí kọ́ńtítà ìpè ìtọ̀ ìgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wọlé kó mọ́ sọ́dọ̀ bí ọba mu ó di ọ̀rọ̀ ọkùnrin tó wọ̀ náà tí máa lè kọ́ńtà fún ọgbà àgbà yìí èbú òní sọ yìí tẹ alájúlé máa sọ àwọn èbú kan bí o ààrẹ ọmọ ìyẹ kóòl nínú àwọn jàìlíyà yìí ó yẹ ní mùsùlùmí náà ni ilẹ̀ kùrọ̀án makhaluk tí kùrọ̀án ìjà ọlọ́ọ̀bà ni ní ọ̀gá sílẹ̀ ní ìyá sí ní òun ní ìtìsí ní target tí wọ́n pé ẹ̀dá ọlọ́ọ̀bẹ ẹ̀dá yẹn ibi tí wọ́n rẹ̀ ń bẹ̀ ẹni tí ibi tí wọ́n lẹ̀ ń bẹ̀. ó di wa ní tí wọ́n lọ́lù náà ni pé ẹ̀dá ọlọ́ọ̀bẹ ẹ̀dá ọ̀hún. tí wọ́n ti kọ́kọ́ ayọ̀ lọ́wọ́ àti ìgbà yóò máa yọ kí ni tí wọ́n gbẹ́ bí ọlọ́ọ̀bẹ ni. ó di ó ní lọ́wọ́ wọn máa náà o gbólóhùn tí wọ́n kalẹ̀ ẹ̀ka àwọn túmọ̀ rẹ̀ ẹ̀ka àwọn إن ألفاظه مخلوق ودون معناه عشائر إنما عشائر وانت الفاظ ألفاظ وقلوا كان في القرآن الجاني كما تماري دولوبا العشائر بقل لهم عشائر هذا عشائرة حبيبه أبقى عشائرة هذا عشائر ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà pàápàá jùlọ gbogbo àwọn tó ní àkíyà alùsùnà ọ̀jọ̀mọ́ àti àyẹ̀lá ni wọ́n ọmọ ìtàwí láti ọdí wa nítorí àwọn máa sọ pé mẹ́tẹ́ta méjì lọ́wà nígbà tí ká pẹ̀lú ìmọ̀ méjì ọ̀pọ̀ àkànú tí àwọn ti ká àwọn ojúbà ìjúbà ìjúbà ìjúbà àgbàlagbà fẹ́ tó tẹ̀sí ẹ̀sùn àtàkàmbò ọdún lọ́sọ̀ pé wọ́n ní ilé kéwì lọ́wà ilé kéwì ní ìtẹ̀míyà àti ilé kéwì àṣà ìrà nígbà tó fẹ́ kú mo tẹ́ bá lè wọ́n náà tẹ̀tẹ̀lẹ̀ ìdílé fẹ́ wí nù onígbó mú àtúndà sílé ni a mọ̀ tẹ́lẹ̀ ni mọ̀ tẹ́lẹ̀ ni ọ́ di wa nígbà tí òun wá jẹ́tò lódò fún wa lódò wá ọ̀pọ̀ àà oríṣìí làwọn wà padà sínú súnà àwọn ọmọ ẹ̀yẹ wa gbé àà ah, àti àwọn oṣù tí àwọn bọ́lá àwọn tẹ̀lé àti àwọn ọmọ àtẹ̀lé ọmọ pẹ̀lú àkídà wọn wọ́n fi ti kíkà tó àlẹ́ìlbán gbogbo àlàyé jẹ́ ti máa ó di wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ní ọ̀dọ̀ wa ń jà yìí east africa àwọn àfíà sáyà ni àwọn arúgbó lọ́sẹ̀ dé wọ́n bá sọ àwọn àtàwọn orílẹ̀-èdè àwọn tí àwọn orílẹ̀ tí ní jẹun sọ àwọn kámọ́kọ̀ yẹn ó jí wa ọlọ́ọ̀bá kún sàlẹ̀ ní ọ̀kan wa èyí ló mú ìbàtà láti máa kọjú mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn fà ìtumọ̀ pé bí àtọ̀ yẹn bá gbé bí eh, environment fẹ́ràn jáde lórí bẹ́ẹ̀ ojú wa ọ̀pọ̀lọpọ̀ ṣíìsì bá dàgbà yìí tí bá fi àwọn tó bá dàgbà gbà yìí ibi tí kẹ́yà pọ̀ ń dẹ́mu wọn. ìdè ìmọ̀gbọ́ ìgbọ́nù ọ̀dẹ́ẹ̀tì ìgbọ́nù àbúrò àníta káàkiri pé ìmọ̀mọ̀ àṣàlá ní káàkiri bí wọ́n jẹ́ àṣà àyẹ̀wà ẹgbẹ́ orílẹ̀-èdè rẹ̀ gbogbo wáyé kọ̀ọ̀kan báyìí aláwọ̀ tí a làálẹ̀ wọn náà bá kí sàmì ọ̀kan àṣáyìrá náà ni àfíjà àṣáyìrá ni ìta èrìyún ó bí wa àfíjà tí wọ́n ni àwọn èsì tó ti àfẹ́jì bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kúté ní sófí wọn mọ̀ àwọn sófí àwọn sófí àwọn dá pé wọ́n gbà pé àwọn ṣéwò àwọn ọmọ ẹbí kankan jẹ́ pé ìdàmí ìgbà ó fẹ́ lè ju àwọn níbi ìjọba ọba lọ ó di wà nínú àwọn oṣù gbígbà pé ìrìn àjò tó sílẹ̀ lọ́nà ìrọ̀rẹ́ sẹ́rọ̀ mìíràn ìjìká abdulkadir jẹ́lá ní mo gbẹ́tẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ rí ìbẹ̀rẹ̀dà àwọn oṣù gbígbà ní ìjìká pé pé ìbára pé sí abdulkadir jẹ́lá ló fi ìfarẹ̀ gbé wọ́n ti wá sí ìrìn àjò yẹn àmìdá aláyà ni ẹ̀fẹ̀ àwọn àṣáyìrá ní gbogbo wọn ó di ibi bó di rí nìyẹn ọlọ́mọ sọ wà nù àwọn ń sọ sí àwọn ọmọ sọ sí ìjù látàrí ni wọ́n wọ́n kọ́ pé mẹ́tàwọn lò ìmọ̀ bàtì níyà làwọn lò ìdí màtíkà dá ó di àfíríkà làwọn lò níta àfíríkà. àfíríkà lè pé ìpè tó wọ́n sọ pé kọ ìyàwó yàwó gan kò fi ṣe hmm. gan kì í ṣe náà irun ìkọ̀rọ̀ àwẹ̀ lẹ́nu lẹ́nu ìdílé lórí ọ̀rọ̀ ṣùfì àwọn ṣùfì yẹn náà nìyẹn. àwọn àfíkànù ilé tá ń lò yìí ṣẹ̀rí àrà ń lò yìí ṣẹ̀rí àrà ń lò kẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù nígbà tí wọn àfíkànù ó bí wa wọ́n very very important kí ẹ mọ gbogbo àwọn kan yẹn kí ẹ wà kúrú sínú wọn ọlọ́mọ sọ wa nù. نعم العشائر هو بقي حظ القرآن مخلوقني مسماري ضروني وهذا تقدير بالقرآن إليه إيه، القرآن يروني من قال القرآن من خلوق إذا القرآن إجالون لفظه وماناه يقولون رأتي تماري وما تقول الجهمية دعوة الجهمية في دعوة يهود لأولي القرآن المسلمين وقال إن لفظ أم خلوق وقال لفظ قرآن أنيدا ومعناه معناه من الله فمعناه من الله ومعناه من الله ما ثم هذا دولون فهذا أيضا قصر سرين أبوات سرين إلا أن يكون صاحبه مقلدا أو مقلد أو متعولا أو متعولا أو مالوني ويكون ضلالا آتت إليه سبني لأن القرآن كلام الله جل وعلا في القرآن أرولو بالله جزه وماناه حروفه ومعانيه جل القرآن أتتماره أما أرى فيه باتا تاره في معانيه أتتماره الله كله كلام الله سبحانه وتعالى بجير الله سبحانه وتعالى ليس كلام الله العروف دين المعاني في بقى ورولوه كان يعمل فيه أمامها أسماري ولا معاني دين الحروف في بقى وعما أسماري ورولوه بقى في وعلى فيه ورولوه بقى والله تعالى عالم مسألة وخمسون مسألة على ما فيه إليه كيف كمان ذاك ظهور أم إنزال القصد على الرسل wọ́n jẹ́ wọ́n tó kọ́lọ́n sọ àwọn tí àti àfáwọn òdíṣẹ́ ọlọ́ba ìṣọ́dù kàmsílìn ẹ̀kọ́gbà 50 kọ́ọ̀lùhùn gbọ́lùwọ̀n máa ń lọ lọ́wọ́ alábẹ́rẹ́ mi ṣe ọlọ́wọ́ sọfàtí káfíń ẹ̀fẹ́ nọ́mìnìyà ṣẹ̀rọ òkúrẹ́dì yahud àwọn yahud ní báyìí pé máa ń lọ lọ́wọ́ alábẹ́rẹ́ mi ṣe ọlọ́wọ́ sọfàtí káfíń ẹ̀ká ما نوع إنكار الرسالات كلها kí ẹ̀ tí wọ́n ta gbogbo ìṣíkàn fi ráwọn ìṣẹ́ lọ́ọ̀bù wà ní káàrù wáyé kú ni eléyìí tó tako ó sọ pé gbogbo wáyé náà wọ́n ta kí tó kọ́ nínú والذي عملهم على ذلك ما قالوه على ما قالوه ثم وصفهم والجسمي أو أن أن يوان تجاب المالات حسب حسب محمد في تقوي في تقوي صلى الله عليه وسلم قالوا وزيد البيت قال الله تعالى عليهم ولو أفضل بقوله كل ما نزل من أنزل الكتاب الذي جاء به موسى قال الله صلى الله عليه أمام موسى التوراة تحقق نورا مما لا أحبنا استثناء للناس أي ما دمتم تقولون الكتاب الذي ما موسى من عند الله قد بعيدت كتابه على موسى قالوا له وموسى بكر موسى لن يؤمن يعني ما تقولون ولماذا تقولون كما كل ما الله على بشر من شيء خوف قد أمسني كلا ماذا تناقض ليه أولئك تقولون من يهود لما يهود لعنهم الله ولا قبلنا دينا كانوا ايه حمل أم عليه الحسد مسكين جمعة تقول إكريت على بكا حتى كتبوا برسل كلهم ممكن بالشوان القوة بكتب كلها بكتب فراجع من عجل محمد صلى الله عليه وسلم محمد نكا نكاء موافقه موافقه من عجل القرآن من القرآن نكا نكاء موافقه كتب الله بني نسأل الله العافية عند الله لقد أعربوا انظر ما فيفعل حسب بآله هنا ينكي كيتا كما صوين يدا مثل قول الجهنية جدا والجهنية إن القرآن لم ينزل من عند الله القرآن هو صدر الله وقول من قال بلو أصدقائي إن سنة في سنة ليس وحيا من الله إذ وعي يقول لك أنا رابعه تقولي أن السنة ليس بأواية من عند الله وإنما هي من اتحاد الرسول في اتحاد الرسول وليس بيستيق بلا ذلك والله تعالى أعلم ليه بطريقة الله تكيف حيث دونان تكيف ولو كان ولوبا جميع تكيف ولوبا سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت

ọdẹ ìgbìyànjú àwọn èèyàn ni ọdọ bá mú ìgbìyànjú àpàlọ rẹ ìyànjú àwọn èèyàn yóò lè ṣe nẹẹsì kan ó di é ọ̀rọ̀ pé mo kọ́ zidan ló pẹ́ ń dákún pẹ̀lú mẹ́lẹ́gbẹ̀rẹ̀ ó di wà ní ìkùsìkùsì nù wọ́n láwùjọ àlàálù náà àwọn obìnrin lọ àwọn tó yẹ kúnnà àgbo islam pọ̀ gan-an ó di àwọn tó ń tẹ̀lé mẹ́ta àbí lọ́pọ̀ jùlọ àwọn tó ń tẹ̀lé àwọn ànàfíà ó jẹ́ islam àwọn ní tuket ó di àwọn ará India Pakistan Indonesia àwọn mẹ́rin lazari ìdíkà mùsùlùmí ànàfíà ni wọ́n ó di wa wọ́n ń tẹ̀lé mọ̀kàlídà ni ó di kò sí kéré lọ́pẹ́ sanbó mi tí wọ́n fẹ́ gbà ọlọ́run ní tìhádì lóòrùn ní kọ̀ọ̀kan wa ó kọ́ lọ sí mẹ́ta ní ìsìn ẹgbẹ́ ní sábà sùgbà báyìí ní ìsìn lẹ́yìn wọ́n tó dìde ìgbẹ́ abẹ́yẹ tó fìlà kìdí náà fìlà kàkà sí ìbá mẹ́fìlà ó máa wù yà àbí mi ìyẹn yẹn fìlà ní mọ̀gá tí mo sì bí mo kọ̀ ọ́ ní ọ́ ní mo yẹ rí mi wọ́n láwùtà àlàálẹ̀ náà wọ́n á lè kí mi sẹ́rẹ̀ àbẹ̀rẹ̀ nígbà tí wọ́n pé imam malik rahimahullah tó ní imam dárò ìjẹ́ ìdílé ti ṣe ìdásílẹ̀ sọ orí orí àdá aláǹtà ìpínlẹ̀ náà ní tí wáyé tí lónìí mọ́sára malik kan ń lò ní maka ní saudiya tó títí bá wáyé báyà yìí pé ní west africa ń bá ń lo mọ́sára malik kí ló dé tẹ́ ṣe àwọn ará madina ní àwọn masjid madina tó wọn máa dé mọ́sálà ní ọmọ ìlú ọmọ rẹ̀ kí ibi náà wọ́n ti àwọn yòókù láti lọ́pọ̀ fi ṣe ah, ìyẹn tí a fi òun ṣe ní egypt ti lọ ẹsẹ̀ títí rẹ̀ bá wáyé báyìí kí ni. bí a lọ gbọ́ pé àbájídà tó ń tẹ̀lé olóṣùmọ́ súnlẹ̀ jù nítorí inú dọ́bà fi kẹ́ imam malik rahimu ọlọ́run fi kẹ́ imam ahmadu na ambal imam ahmadu na ambal òun wá kàkiri ban maliki ko madina ban maliki ko madina nínú ilé ayé tàwa yìí lájọ lọ sí yunifásitì pẹ̀lú èèyàn ìlọ yunifásitì kan náà ni mọ́ ìlàgbà rẹ̀ tí wọ́n fi tó káàkiri nítorí ìgbàdúgbò rẹ̀ fún ìkọ̀tọ̀ wà níkan náà lọ. Yọ́mọ̀ Amadu náà Amadu ọ̀tún ààbò káàkiri ọ̀tún ààbò lọ sọ́dọ̀ àwọn ọmọ ilé tí ó máa Malik tí ó máa Malik bá tó kọ́tọ̀ kọ́mọ́tì rẹ̀ ó di wà gbogbo náà wà lè kú fún ọdún náà gbogbo wájú mi ní sàbáwọ́ náà ní ruwa ń kálọ́gbá ni láti fi pé ìnà náà malik kò fún bí kankana kò fún bí madina sọ́nà muhammad bin hanbal lẹ́yìn da fi kàkí wájú àfún náà bí sí kìrìkìrì náà malik ọwọ́ ìmọ̀tọ́wà madina nìkan lòun kújọ which imam Muhammad bin Hamad hukumu ẹ̀ lọ fún àwọn ìgbòmí ìfúnkúmọ̀ ya kẹfì ó di wa ọ̀pọ̀lọpọ̀ pàtàwà imam Abu Hanifa ẹ̀ Muhammad bin Hanbal wọ́n súnmọ́ ju gbogbo sáwọn yòókù lọ alọ́rọ̀ tí wọ́n sọ sí ni ní ẹ̀yìn ní súnmọ́ ó di aláwọ̀ tí Allah lára Muhammad bin Hanbal lẹ́yìn náà tó wà mú pọ́pùlà gbogbo wọn lọ gbogbo pọ́pùlà gbogbo wọn ní ilẹ̀ pàtàkì láyé tiẹ̀ fún àwọn amòtúbìlà ìlàlá ìkẹ́ wọ́n kò pè ní mẹ́hìnà àsùnìdánwò sẹ́ràn ṣe gbogbo àwọn afọ́nà àsùnì nípa mẹ́lò ojú kílò fún kílò náà ní ìrìnbọn aláàjì fún kílò náà máa wí ọmọ ọ̀sán àbọ̀ alákòlà náà adébánu pé gbọ́n àkáńdà wọn ti sùúrù gbọ́n àkọ́lá kùnrin ti sùúrù kíkà ṣe máa ń gé ẹsẹ̀ ìgbà ìyàwó jẹ yẹn lọ́nà Muhammad bin Abdul Oud nǹkan di yàrá for twenty eight months ọdún méjì àti tìǹbù ẹ̀ ni wọ́n fi tì mọ́lé ó di wọ́n fi tì mọ́lé Muhammad bin Abdul mọ́lé táwọn ẹ̀rọ bíi kóńdà sí tàwíìl sí tàwíìl ó sì sùúrù ọ̀yàn abúlá ti yí ọ̀yàn wá bàgà kiri sí tàwíìl ọ̀rọ̀ ọ̀yàn tàwíìl lè yí àwọn àfà àwọn kò lè yí àwọn àwàm àwọn àwàm náà sì ti fi wọn sí báyìí ó ní wa wọ́n gbé mẹ́mọ́ alùsùn ọ̀dùnmá wọ́n tó fẹ́ sí pé ikú tí máa súnà wallahu ta'ala alim náà wà lókè ní sàlám. ẹkùn nípa ti àwọn mọ́sáàbà kan béèrè lẹ́ka bá ti mọ̀ pé àwọn mọ́sáàbà lónìí ó jẹ́ pé ìtì ìtì kọ́lá bá di sílẹ̀ kan rárá àmọ́ sí wá ti rí pé kí ni mò ní tẹ̀lé àdìsẹ́ ẹwọ́ bí gbogbo fọ́ fáyà wọ́n rí àdíkì kárára àmọ́ wọ́n sì ń gbóná pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn nǹkan ní ìpẹ́lẹ́ pé nípa pé ìmọ̀ mẹ́rì ọ̀yà mọ́ mẹ́rì kì sọ àmọ́ tẹ́ bá gbé e lọ́dọ̀ wọn pé wọ́n rí àdíkì kárára báyìí àwọn ọmọ ti káwìlì lórí ẹ̀ báwo ni aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì nípa àwọn àwọn bí àwọn àwọn ibùn àmọ́ bàbá yìí ibùn ah, mẹ́jà àwọn lónìí ara àwọn èèyàn kan bá ọgbẹ́ bèèrè pé nínú tí ọ̀pọ̀lọpọ̀ mọ́ lọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ah, àṣáyẹ̀rẹ́ ni wọn látà bàbá bàbá imam bàbá mọ́làbùsọ̀gùn mi pé nínú ọ̀rọ̀ wọn pé àwọn ọ̀rọ̀ àṣáyẹ̀rẹ́ ọ̀bẹ̀nu rẹ̀ ẹgbẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ gan máa ń kọ́ ní láàrin àwọn èèyàn àwọn ìbáwò ni àlámà aláàrán kọ́ àwọn mọ́tà àgbà tó ní bẹ́ẹ̀ ẹ̀rọ máàlìkì kankan àwọn gbà pé ẹ̀rọ máàlìkì súnà ní nígbà pé súnà ní kò fi sọ wọ́n lè má máa ń tí náà máàlìkì fọ́rakì àwọn lè máa ń tó fọ́rakì kò kàn ní sọ̀ lásán wọ́n dẹ̀ jẹ́ pé má máàlìkì kò ní nínú àwọn táwọn èèyàn lò ọ̀nà omi kàdán lò ó ní amalu al-madina amalu al-madina ní sílẹ̀ àtàdé aláàjì ní àdínkù láìpẹ́ ní bíkì ní gbọ́dọ̀ méjì ní amalu al-madina ìṣí àwọn ará madina ìṣí ará madina imam malik ní àti ìṣí jù ní ìṣí àwọn ará madina wọn bẹ́ẹ̀ bí lùbà ìṣí láti rọlá ọ̀rọ̀ sẹ́lẹ̀m láti january alẹ́ bìtẹ̀ ìṣù ní. àti bí ìṣẹ̀lú tó dìjọ wa ìṣẹ̀lú ní ṣùgbọ́n àbára ní ṣùgbọ́n ìṣẹ̀lá màdínà tí ó ṣe tó pé ákùnrin àlùkù ákùnrin sọ̀rọ̀ màdínà tí ó ní máa ti kọ̀ sílẹ̀ sọ́kà àlẹ́bí ìṣẹ̀lám ti ìnà sáka tí ó ń tọ̀ ọdún tó kò sí nǹkan tí máa máa lè fi tọ̀ tí ò ní nǹkan tí wọ́n fara ṣara àwọn yẹn máa wo dọ̀tọ̀ gómìnà ìgbà ìkọ́ wà tí máa rẹ̀ tó ìbílẹ̀ ni ìgbà màlìkíyà ni tó lórí títí bẹ̀rẹ̀ about five years ní ti tẹ́kù ti ṣe níbi project yẹn ṣé ìgbìlọ̀ tó ti yàwó fún ìgbìlọ̀ tó ti yàwó lọ́yà lọ́dá rẹ̀ ó di rà so gbogbo wọn pátá wọn àlùjọ náà wọ́n lè máa rí ṣé òun ló ń tì ní wọ́n àgbà tó bá ti pèsè ló bá ti lè ìgbà sílẹ̀ pẹ̀lú ẹ̀ mo fún yín pé mo wà ń lò pé pé náà rábì ìdàwọ́ra ó ní àwọn lẹ́rìí fún kí ẹ̀jú wọlé ní mi ò sí lẹ́rìí rẹ̀ àwọn àlọ́lé pọ̀lìtánlé ní máa rábì ìdàwọ́ra bàbá ìdá ìṣẹ́ fún ibà ìlànà ìṣẹ́ tó ń bẹ̀ ọ̀dà kò kílẹ̀ rí bá mú hadithi masu olùkúrát ẹni tó kí n tó kí n láti máa ti sáàbí ní ẹ̀kún rẹ̀ kí ọmọ wa ó ní ìgbẹ̀yìn lábúrẹ̀ ẹ̀rí ọlọ́bí kọrí ìròyìn lákòkèdè lẹ̀ wọ́n kò sí kọ́ sára mẹ́ wọ́n kò sí kọ́ sára mẹ́ ó ní sọ àbí ìtàn rẹ̀ wọ́n máa bí kọ́ láti ìròyìn láti bí ìtàn ìròyìn ìròyìn sábì yẹn pàtíkàl àbí kọ́ sára mẹ́ kọ̀ yẹn tó kọ́ sára ní ìgbà yóò lórí à ní sòrò ìzàwọ̀ ìpèkílẹ̀ yìí ó lọ pè mí. Àlẹ́sẹ̀lá ló pé nígbà àdìsá lẹ́ni tó ọlọ́ọ̀bá pa àwọn àyẹ́bí ọlọ́ọ̀bá. Àdí ilé ìlà ǹkọ̀, ilé ìlà ǹkọ̀. Ọ̀kọ́lù wa mọ̀, ọ̀kọ́lù ojú ìkọ̀ wa ni pé àìmọ́síhùn àìmọ́síhùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kíkọ́ ọ̀rọ̀ yẹn ni kíkọ́ rẹ̀ kíkọ́ ọ̀rọ̀ yẹn ni lọ́pàá àmì àlejò sí ìkànnì ìjọba kò ní sí ìkànnì ìjọba. èyí tí a ti fẹ́ náà rẹ̀ ń dín sí kó tàwọn lè fẹ́ níbi ìgbò. ìsáàbì súnà ní kíkọ́ ọ̀rọ̀ yẹn ni ìsáàbì kíkọ́ ọ̀rọ̀ yẹn ni. ní ìwọ́n náà olùsọ́pá pé inú faraidi sọ́lá tọ́mà ìdí ẹ̀ka sáyà olùsọ́pá ìwọ́n pé inú faraidi sọ́lá nínú ọ̀nà ìrún ní ọwọ́ sí àyà olùsọ́pá yìí wọ́n sì ní gbà mẹ́rin wá ọlá ti lẹ́rìí fún mi wọ́n ní nàm. ẹni tó ká sáyà pé kò sí ìtumọ̀ Hi, bí ti nù, ìlú ìrìnàjò oṣù tí ní ọkú yẹ gbọ́sùn tó kọ̀ọ̀kọ̀ àìsáà wà ní ìfìdí ẹgbẹ́ fún ọmọ láti bẹ̀rẹ̀ ẹ̀rọ bí ó rú Ara o, ara o, ara o, báwo àwọn ọ̀rọ̀ míì, ìtọ́ka rọrọ̀ àdíjì ní ìjọba tuntun ń parẹ̀ for example hadith wa wà ní gbogbo maram ìpín ẹ̀gbẹ́ asálọ̀ láti tó bá fún ọkọ̀ ojú ara rẹ̀ àbálá ẹ̀bí ṣe ní ń bíà nínú náà ń pè jíjá fún ọkàn rẹ̀ ẹnì kan ó sọ̀rọ̀ lásán ọwọ́ ọ̀rọ̀ akọjú ara rẹ̀ àti ìgbé yàrá tó mú fáwọn níbi والله تعالى عالم هو مثلي مثلي أنا قوي أجمع جمومي أجمع جمومي قوي عطومي قلت قلت قلت قلت قلت قلت جميع قولي أما بيجا جمومي الوضع أدرى الجبعة أنت ما أقول بيدو أقول بيدو قوي عطومي يعني كنت غضا نقول بيدو يعني كنت بيدو títí tí ẹ̀ bá mu àdìsí náà wípé bí islam dá ju omi lójú bí ìfi ọ̀rọ̀ àwọn àti ìwà ní olù tí ìlú máa ti máa ń kú mẹ́wọ̀n pé arákùnrin kan wá sí wáàdí ní ẹ̀dọ́fẹ́ pé alẹ́mì tó dúró tọ̀ láyé rẹ̀ kòkòrò kòkòrò sí máa ti kòkòrò àwọn ìgbésẹ̀ wáàdí náà ẹ̀ láyé rẹ̀ kòkòrò sí máa ti alẹ́mì tó tọ̀ lórí ẹ̀sẹ̀ ìṣọ́kọ̀ ni àmọ́ lẹ́yìn wọn mẹ́kù yí wọn ó ní láyé rẹ̀ láyé wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ máa fi láyé rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùlá ẹ̀ máa fi ọ̀pọ̀lọpọ̀ tó kọ́ gbọ́dọ̀ báyìí wọn ó ní á ànábì dúkọ́ ó ní ó ní rí mi ó ní rí mi àfa kàbírù náà kí ọlẹ́gbẹ̀ẹ́ bí sí ìṣẹ̀lẹ̀ ṣe nù bíro pé gbogbo ìpùsọ̀ eh, àlùmọ̀kálẹ̀ kan ní bíyà táwọn ìbára bí kábé tí ẹ̀dá wo ìsìkiri kọ̀án tí mo ti pẹ̀lú táwọn ìbàjọ́ sí láti ìmọ̀gbá láti àmà wá sí náà sí ni láti ìzájá wá sí náà sí ni láti láti ìsìkiri ìsìkiri àtúmọ̀ rẹ̀ náà mo ń túbọ̀ àyà yẹn mo ti fẹ́ wò ó náà mo dígbà pé wọ́n já àrọ̀ búkọ̀ wọ̀l mọ́làkù sọ́fà sọ́fà ó rí mú ah, ní nígbà tí ọlọ́run bàrẹ̀ bá dé nínú èdè tó rè bá ní mùsùlùmá nìyí àwọn gbàtí wàá máa rí pé àà fi kàtẹ́ lọ́ba nígbà tó ọ̀rọ̀ bá dé màdìísì yẹ̀lú ìkùn jẹ̀láàlì wọ́n sábì sí mádìgá fúlẹ̀ máa lọ pé tí ọ̀bọ̀ bá dé màdìí ó ẹgbẹ́ wa mi nígbà yẹn tí ó náà ẹ̀rọ tó ti yé mi mọ nígbà yẹn mo ṣàlàyé yẹn ó ti yé mi mọ ẹlẹ́sẹ̀ dáadáa kò sígbà tí mo bá ìwé ìgbàgbọ́ ìyá náà kọ́ ni mo sọ̀rọ̀ bí kẹ́ni mo gbá ọ̀rọ̀ bùkọ̀ náà ni àwọn ìsìláà ti kọ́ síwá dáni sílá náà ni síkúrò àìsíláà yìí mo á ń sọ̀rọ̀ nípa pàtàkì irun gbogbo ọjọ́ bẹnu àtàlì òye ọ̀láyé àwọn ọ̀fẹ́ ìsìláàmù wọn gbogbo iṣẹ́ ìsìláàmù yòókù fún ọ̀fẹ́ náà níbi ìsìláàmù níṣẹ́ ọdún àwọn aláàbò fún ìsìnkú ẹ̀ńgbà fúlọ̀ náà ọ̀run ọlọ́ ní ara ò ayé bá pé ibi tí a fi ẹran mọ ní ẹgbẹ́ kíkẹ́ kan tí ọgbọ́n tàbí ẹran mọ ọlọ́wọ́ bọ̀ ò rán jùbìlì sáà jùlọ wọ́n ní kíkẹ́ bíi wà ní nígbà tí ó ń yòó àmìbí ni àjọ ìpínlẹ̀ ìsirá òní ìrájì ti di ààyè kẹ́kẹ́ ìkàdérí ìgbìmọ̀ fáàmù lábẹ́ àṣírí mùnká li ámàdà láàṣẹ́kọ̀ lẹ́nu mùsàfà mọ̀kámù wọ́tẹ̀ láàhì láàmì fìlò ọ̀ ilé ìfúnà bí wọ́n bẹ̀rẹ̀ fún wa ilé ẹ̀kọ́ ni alright wọ́n sọ máa ní inú yẹ gbangba alkiyama àwọn tí wọ́n tún nìkan wọ́n là nígbà tí wọ́n bá bá dé sí gbangba alkiyama já àrùbù kọ̀wọ̀n bala kò sọ́fà ń sọ́fà wọ́n ní ọlọ́wọ́ bó gbé ní ìgbé tó yẹ bá wọ́n mú ní tún dá yẹn ní tó yẹ fúgbó wọ́n ní bébí ni ọlọ́wọ́ bá bá dé. ìgbà yẹn wọ́n ti gbà àfáà yìí àti

wannan mun ba shi ciki da nan mun ce da nan ne saka buru ne kuma saka buru ne zini mun ma ga a ba ta fi ciki da ni an kawo fi da nan da ki ko da ya ce ya sa mun da mun da ya yi èmi èmi ẹ̀rí tí wọ́n fún mi yẹn tí mo ní ẹni rẹ́rù bẹ̀rẹ̀ fún mi kò gbọ́n sódò mi kò kò kò ní ìsìn àyíkò wọn rí àtẹ́mi lọ́rùn tó. ọjọ́ ti yé wa náà dàn ẹ ti yé wa ní èsì pé ẹ̀rí yẹn kò ṣe ti di ara yé tó. ọ̀rọ̀ àgbẹ̀ yìí mo ti wà gbàgbọ́ gbọ́ mo ti gbàgbọ́ mo ti àgbẹ̀ gbàgbọ́ gbọ́ mo ti mọ̀ nǹkan ìdáyà fún mi lọ́dọ̀ tó kọjú mi ká fáyà kírun nítorí àlè kírun lè ìsọ̀rọ̀ gún mi àwa lọ kírun ní ilé mẹ́là gàgà ilé tó ń wọ́n máa lè kírun lè mọ́nà gangan bọ́lá time àwọn akọ́kọ́ bò kọ́dù rẹ̀ gbára rẹ̀ sídà yẹn ọdún sídà yẹn àjọwọ́ tí mi so ẹ kí wàá mú mi lọ tẹ̀sí mi ní tẹ̀sí kí dọ̀kọ̀ ìdílé ẹ̀kọ́ ló kù fún mi ọdún mi ìdílé bẹ́ẹ̀ lọ wọ́n á rí kọ́sí ìdílé ọ̀kan ọdún ìdílé mọ́ á lọ ọdún kíra wọ́n rẹ̀ kírun gbàgbé ní tẹ̀sí wọn ní ọkọ̀ ọ̀lẹ̀ mi ọkọ̀ ọ̀lẹ̀ kírun mi ó di ilé rí mi wallahu ta'ala alam àwọn alaikum salam dala. agbókè owó hajj nínú ìran anabi sallallahu alaihi wa sallam kan gani pé àdébí máa ń káwọ́ sí àyàkí mu. bẹ́ẹ̀ni ó pàṣẹ bẹ́ẹ̀. tí ẹ bá fi ní ìwọ̀n jọ́sí pé pé òun ní ṣe déédéé ju torí tó ń tán níbi ìṣe gẹ́gẹ́ ni ṣé aburú wà mẹ́rin. ó fi dájú fi ó yẹ kókò nírun. ó yẹ lẹ́tọ̀tọ̀ lè sira ẹni kò sí ẹjọ́ ọkọ̀ bá ṣe òní o ó ní ẹni ìwé bára o gbogbo oríṣiríṣi èrò ló ní àzùkà káà tó ṣe lẹ́tọ̀tọ̀ lè sira kò sí lára àrùn ìdílé tó lè sẹlẹ̀ gbogbo kò sí ní oríṣiríṣi kan lórí òun ṣé èmi ló kí o ti jìnnà kò sí ní ìkàrà tán lókè ìdílé rẹ̀ ẹni ìwé sira ìdílé wà mẹ́ àbá àgbèrò àmì lómi tó ọmọ adúgbò mọ́ mọ́ láti títẹ̀ nílẹ̀ ń báyìí bí wà sí gbogbo bẹ̀rẹ̀ bí wà sí tẹ́tù àwọn ọmọ yóò bẹ̀ sí wọn ni bí wọ́n bá sí tẹ́tù rẹ̀ ó di ẹni tó bá ló bá wọn yẹn la tí ìmá ti dé máa gbọ́n lára wọn yẹn ó di ewé lórí nìyẹn. ó lè kí o lẹ́yìn ẹni tó sáwọ́ sáà jù. àdá èmi ìlú bíálí ìdùnnú tó mi láìpẹ́ yìí láìpẹ́ yìí àlọ́ sí ìdùnnú láìpẹ́ yìí àlọ́ sí àlọ́ ìṣẹ́ náà mọ́n tó ti gba islam àwọn ilé mẹ́rin lọ bí gbogbo mẹ́rin àti àwọn kíkà níbi kọ́lá àwọn àbùrọ̀ sílẹ̀ rákì rákà kí dòrò mẹ́ ìwà kílò àdúgbò àkílò àdúgbò wa ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdùkánsá kílò. àwọn àṣà ìlà yẹn bí a di kí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà àpẹẹlọ ní ọ̀dọ̀ wa gbogbo gbogbo pé àwọn ìjọba ń ṣe bí ìtàwé láti lọ kọjú kí ni kí ni abúkú wà nínú à ń ṣe tàwùdá àti kí ni àbúrọ̀mọ́. abúkú àti ẹni pé ìfúnmọ́rí nìyí àwọn tí àfúnmọ́rí nìyí àwọn tí ìfúnmọ́rí nìyí àwọn tí àlẹ́ ìmọ́rí nìyí ó di wa àwọn tí a sàwùdíà àwọn tí a súnà ti ń bí láyé nìyí wọ́n wọ́n tẹ́wọ̀n pé irú ìgbìyànjú táwọn pakistan ṣe wọ́n ti dáwà káàkiri báyìí ẹ̀kọ́ àwọn sàwí àwọn ti gbìyànjú ẹni kó ìtàwọn àmọ̀ ti yá iyò aláwọ̀ Saudiya muka jùkú jùkú kanáà muka jùkú jùkú kanáà ni àwọn Pakistans àwọn Indians contact yayi ẹ̀yìn Saudiya jùkú bí kanáà ọdún ìgbà kanáà ọdún ẹni tó tilẹ̀ ni àwọn míì sílẹ̀ àwọn tí ara wọn yẹn lọ Saudi Arabia àwọn ìgbà kanáà ìgbà kanáà ìgbà kanáà ìgbà kanáà ìgbà kanáà من أضعاف أضعاف كتار علماء المملكة من نيفولتي من لغة جمورة جمورة جمورة من أضعاف research of this palace of Saudi Arabia أضعاف research our research is one of this palace كبار العلماء السعودية كل كل كان والد عاش كل العلماء كلها في المملكة nínú tẹ́mi wọ́n bùnmi ní kàkáwá dáìmá ọjọ́ tí ọgbẹ́ àbẹ̀jẹ́ ni wọ́n kàgbọ́n àyẹ̀rọ ọgbà kẹrẹsà rẹ̀ ní títẹ̀ ilé àwọn wámi nígbà mú tẹ̀dá bá ní àmìlẹ́bí tẹ́ ní fàtàwálé fàtàwálé ní ìkèlé àmọ̀kù yìí ní ìrìn ní ìgbà jáde lọ́wọ́ tó kí pàbí fifteen volumes ní nígbà fàtàwálé wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ní oníkàkàwá sí ìlú ìtìgbéyàkọ̀ àwọn afẹ́ márùn-ún ní ó kọ́ fún àdá ọ̀fẹ́ sí nǹkan náà ọ̀fẹ́ sí nǹkan náà fún wa tó lè rí ìdájọ́ rẹ̀ nínú kíláì ó di ẹbí sí lọ́nìí ọ̀la ọ̀tún gbélé yìí ọ̀pọ̀lọpọ̀ lè ní àǹfààní ọ̀pọ̀lọpọ̀ lè ní àǹfààní ọ̀la tó lọ́lẹ́ ọ̀tún ìgbà àkúlá ń fàánì àwọn tíkà àgbà Ẹ̀rọ wọ́n mọ̀ nù. Àwọn èèyàn lẹ́rí àwọn náà gbọ́rọ̀, àwọn náà wọ́n láìsí àwọn sí ẹ̀kọ́ bá rà sáà sí báyà tó ní wọ́n pa ní ìgbìyànjú ìṣòro ní àǹkà islam ní alwadu wal fitr orúkọ mhm. kàwọn kan méje tó kú bá mùsùlùmí báyé ní ọ̀yẹ́ alwadu wal fitr tí ó ti gbogbo sọ́kọ̀ ronú ọ̀rọ̀ ní òbíbi ìjẹ nínú gbogbo ìlúmọ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí àwọn ìjọba ọba kan ni ó di wọ́n yàrá rẹ̀ bí ọ̀pẹ̀ tẹ́ nìkan tó wọ́n yóò rí pé kìnìún àti kùkù àti akẹ́kẹ́ ló ti sọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀pẹ̀ ìkókò kọ̀ọ̀mọ́ kékeré tó ẹni kòkò ẹ báyìí àmì ìsàmì yóò di. àbí àbí ẹ̀yẹ àwọn tẹ̀ gbọ́ra wọn kíkẹ́ tí wọ́n láàrin wọn. ọjọ́ tẹ̀ ti gbogbo ni ìdílé lè di ẹran lásán láàrin kò fi ti gbólẹ̀ náà kò yẹ ìwé ìwò tó gbogbo ni. ó ti yẹ kó lè lọ nìyẹn wọ́n láwọ̀ tó wà ní kòjọ pẹ́rẹ́ bá ní àkàtà ìjìnà ni wà ní yọ kan kìnìún àti kẹ́kẹ́kẹ́ àti kòjọ pẹ́rẹ́ ní káyé ìyá rẹ̀ ní ìsìlámù náà lè nà ọ́ yọ àmú fún ìbárọ̀ ṣùgbọ́n ó ti ní ẹ̀sùn ọmọ ọmọ nǹkan wọn animals wọ̀nyí ó mọ̀ pé it's impossible ó yẹ à ó lè di kìnìún kẹ́kẹ́kẹ́ àti kòkò kẹ́yìn ìyá rẹ̀ ìgbà á bẹ̀rẹ̀ àwọn ọjọ́ lọ káyì. ọlọ́pàá ló wà láti ṣe kíkú bẹ́ẹ̀ sọ́ọ̀nì ti bá tó bá jókòó láàrin àwọn ènìyàn náà tó bá wá mú irú ìwé wa sí ilé ìwọ̀nká ní ìlú ìtakọ̀ ọlọ́run. lórí ọ̀rọ̀ tí wọ́n sọ ọlọ́run ní sọ ní lọ́wọ́ àwọn ènìyàn ẹ̀ tó kọ̀ ọ̀rọ̀ tá a kà ń sọ yẹn ọ̀rọ̀ ọlọ́run ní ìlú wa ti mú ẹ̀yìn dá àdúgbò tó bá jókòó pẹ̀lú bá ní inú àdìgẹ́tẹ̀ tó ti gbé àyàkùnrin ní ni wọ́n sọ á ah, sọ fún yíyẹ fún ìgbẹ́ lọ́kọ̀ orí mi ṣé tí mo wá wọ́n sọ pa tí mo ní wọ́n bèrè tó kọjá ilẹ̀ ni tí wọ́n sọ pé àbùkádéré ó sọ àwọn mẹ̀lẹ́ kẹ̀kẹ́ tí mo ní wọ́n máa bèrè mo ní rọ́ọ̀nù ah, wọn pé ó ní ní á àwọn wọn kéwù wọ́n ti kúrò àyè ní kòtìkòtì wọ́n ti wọ́n ti ń tẹ́wọ́n ní dọ́yà kan ó ní wọ́n ti kẹ́kọ̀ọ́ ní kẹ́kọ̀ọ́ ọdún yìí kí wọ́n náà ní ọlọ́wọ́ bá kún sàlọ̀ wa nígbà tí sátíà àti gbẹ́ndà àti kọ̀ọ̀rán kò gbé lọ́wọ́ ni ọlọ́wọ́ bá kún sàlọ̀ wa ni ó owó tó lọ nìyí àwọn ìtàkì tó ń bẹ̀rẹ̀ pé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ gbọ́ ẹ̀yà pé ó àmọ́ ní tó fi gbé kí màá pé ọ̀rọ̀ àfáà yìí sọ bíi ààrẹ abdullahi bin sultan abdullahi bin sultan wọ́n ní kí ìkéwù ìdáwẹ̀ fún ìlànà ni ọmọ tí ni àwọn rọ́dàb gbàdúrà kìí máa ṣe wọ́n dájú rọ́dàb jẹ́ ìṣàdúrà wọ́n ké irun ààrẹ kẹ̀kẹ́ yìí wọ́n tẹ́ wá kú àníjúwa ní ohun ìlọ bí òkú abdullahi bin sultan yìí àníjúwa ní ohun ìlọ bí òkú rẹ̀ ní ọlọ́run wa arájú ní pé àdúgbò gbọdọ̀ bí òkú rẹ̀ àbí láti ah, lọ àwọn sọ̀rọ̀ náà àti ìdúgbò wọn lọ́bi òkú àbúrò ní sultan fún ọ̀rẹ́ nígbà tí wọ́n lọ ọ̀dọ́ àwọn àsàrí àrẹ wọ́n gbogbo ẹ̀tẹ̀ ní nínú ìpẹ̀lẹ̀ òṣùgbò ẹ̀tẹ̀ rẹ̀ wúwà nínú ìlà ní àlẹ́bí wọn rìn yìí wọ́n tẹ̀sí wọn lẹ́yẹ ọdún mọ́tò ẹ̀tẹ̀ ní sàárè àlẹ́bí tí wọ́n rẹ̀ rìn àlẹ́bí yìí wọ́n gbọ́ rìn lẹ́ni bẹ̀rẹ̀ ground àbúrò ẹ̀tẹ̀ láti àwọn ọdún lè mọ̀ gbogbo àwọn gidi wọn ni yá Rasulullah ayé àwọn ìsìlálẹ̀ náà wọ́n àkọ́ ẹ̀sìlẹ̀ ní ọgbìn sàárè bí òkú lọ́gbọ́dá pé fásitì ẹ̀lọ́ ní ní àkọ́ ọlọ́run ajé ìlú àwọn gbogbo ìmọ̀dọ̀ mọ́nà ìgbìmọ̀ tó ọdún wọn gbọ́n gbọ́n ẹ wá tún wá ń lọ ẹ ń fi gbòǹgbò ẹ̀jẹ̀ sílẹ̀ ní ọmọ àkàjẹ̀ wọ́n gbòǹgbò ẹ̀jẹ̀ bí lọ́nìí ah gbogbo ojú ọ̀nà yẹn kọ́kọ́ àwọn ọmọdé kan gómẹ̀ kò sí àyè kankan tó kù mọ́ àti gbogbo gbogbo ọba tó jẹun wọ́n á ní inú ọ̀rọ̀ fún wọn wọ́n á ní bọ́ọ̀lù tí wọ́n fi látà wọn ṣeré wọ́n á tẹ́gbọ́n tẹ̀lé ń kọ́ ṣáà wá ní káàì àfààní aráyè yọ sọ̀rọ̀ ń bẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ yìí wọlé ẹ̀rù gbọ́rọ̀ yẹn ọgbàgbọ́ ẹgbẹ́ ibi ẹlẹ́ẹ̀kẹta nígbà ní rẹ̀ ní ológun sínú sàárì ó ní àwọn olùgbàjẹ́ náà wọ́n dùn ọkọ̀ mi ni ọkọ̀ mi ni ọkọ̀ mi ni ọkọ̀ mi ni ọdún ìlà ní fi rẹ̀ rẹ̀ gẹ́ ah, ọmọ ìwà wọ́n ní yára fún ọlá kí wọ́n fúgbà ní ọmọ àyí olùgbàyàwó rẹ̀ ọkọ̀ ní tí ọkọ̀ rẹ̀ ṣe ní bí kò tí kò tí sọ́wọ́ àwọn nígbà rí àníjẹ̀ ní ìdílé àlejò àlọ́ lọ́rẹ̀ kí ó lè wá kọ́ ní ìṣe ọkùnrin sí ọ̀rẹ́ ló ń kàtí àyè tó ti bẹ̀rẹ̀ náà sọ àdírẹ́sì ló ń ṣe ló ń lọrin ó ti kọ àdírẹ́sì ẹ̀ sí ó ní rárá bí lọ fíìd kò jáde ó ní lọ́wọ́ lé mọ̀gbọ́n ẹni lọ́wọ́ lé àbí ẹ́ ẹ̀fọ́n mọ̀ ẹni lọ́wọ́ lé ara àwọn kọ́tì ooo kọ́tì